súra wọn lọ lọ́jọ́ pẹ̀lú. Ọ̀fẹ́ súra ọjọ́ oṣù náà súra ọjọ́ ọjọ́ ọjọ́ wa ń lè ọdún òru wa lọ sí ìta. Bàbá yẹn ní ọ̀dọ̀ ọ̀dá lórí ọjọ́ tí mo ọjọ́ ìgbà tó ẹ̀jẹ̀ tí ilẹ̀ ti láyé àìsàmọ́ ọwọ́ ìwọ́n ti ń tu ìwé wàjá ọ̀rọ̀ ọmọ ìwà ìwọlẹ̀ ọ̀rọ̀ wàjá ọ̀rọ̀ àdájúdé wọ́n tó ń tó lọ nínú ìgbàta ìyẹ́wà nípa lọ́pọ̀lọpọ̀ wa àti ilé ìwọ̀n kọ́ àtàkùn ìwà ìjọ́jẹ́ Ẹni tó àwọn míì ìdí ni wọ́n bá láyé ìdí tí ó padà sí wíwó ẹ̀fún ìbílẹ̀ rẹ̀ yóò padà wú ní sọ́run tí ò bá sì wo ìdí ó padà sí ìdí lórí ẹ̀sìn. ẹlòmíì ìrìn kan tí wọ́n sá mọ́lẹ̀ wọ́n jọ sọ fún mi pé tó bá lọ́wọ́ bàbá rẹ̀ ní ìrìn tí ó sì padà jẹ tán ó kẹ̀kẹ́ ń pé yóò máa jẹ ojú ẹ̀ ní ẹ̀dá ìyẹn ṣùgbọ́n yóò máa kẹ̀kẹ́ lọ́nà tí bá ń lò ní bí kẹta díẹ̀ díẹ̀ ní oúnjẹ lọ́kùnrin èyí lọ́nà ọ̀gá tó máa tẹ̀lé òṣìṣẹ́ àwọn ẹlòmíì àwọn bàbá ńlá àwọn ọmọ wa pé wọ́n ń gbọ́ bí àwọn orílẹ̀-èdè yìí bá gba ayẹyẹ ìyàwó bá ti kú bàbá bàbá ti kú ní òjò lẹ́nu wọ́n ń sun tí ó dòó pátápátá. tó bá ti wá jóná tán tèrò tèrò tèrò rẹ̀ wọ́n kò lọ́wọ́ wà lọ sínú òkú. Wálé àyà mú bàtà ọ̀sùn àti ìrọ̀rùn wájà àwọn

ẹ̀yà ọ̀gáńtò ní panama àtẹ̀jẹ̀ lónìí. Ó fi wọn lẹ́rẹ́ ní bàbá àwọn tó ń lọ bá wọn ó gbàgbé wọn ti di ẹ̀kọ́ ara àwọn lórí wọn lọ́wọ́ àwọn tí wọ́n ní àwọn àwọn òní wọn. Gbogbo tí a bá ní gbogbo òru wọn ó kò lọ òru wọn wọ́n kò sọ fún ẹ̀. Síbi láì sí ìwọ́n dé kò sẹ́ni ń ti yé wa نور على نفسك يا مسكين للمنت أتنوه لا تنقل من الفريق Ara yóò ti bọ̀rọ̀ gidi lásán bí ti ọ̀gẹ̀dẹ̀ máa ń fi ìróró ní sẹ́mi ìfẹ́ mọ́ láti bá ti kọ́ èyí tó bá wá lójú àmì kìíyàmà ọlọ́run ó fara dọ̀tún ẹni ò wá padà sí ẹ̀ náà lọ́wọ́ bá ń lọ wà àwọn àwọn ìdí yóò wá sí ìlú wáyé yóò wá sí ọlọ́run náà tó bá ti jọ náà wọ́n pàtàkì ní yá ọmọ ayínájúmọ̀sí owó ọwọ́ aṣọ́pẹ́yà ṣọ́lá ti sọ pé ìgbà ìyá ọmọ lè fọ́sí láàrín ìrìnlọ́ ọjọ́ òkú ní àkọ́lọ́gbà àti wọ́n pàtàkì ní yá ọmọ àwọn ọmọ ìgbà gbogbo ẹ̀yìn àwọn àmẹ́bì tẹ́ ya pọ̀lọ́rọ̀ sí ẹ̀rẹ̀ aláyà tó kò nà kí tẹ̀bẹ̀rẹ̀ sí kọ́tọ̀ rẹ̀ lọ ọ̀nà tẹ́kù bàtà ní òun ni tẹ́ẹ̀rẹ̀ lásìkò àkùnrin rẹ̀ nínú láti ẹ̀tọ́ tó dá fún láàrin àwọn ẹni ọlọ́run. Àjọ́ àlùmùsìn mọ́ọ̀nù ẹ̀yẹ ọ̀tẹ́jẹ́ ìbẹ̀ẹ̀ta tọ́lọ́run. táwọn òṣèré wà táwọn òṣèré òjò ọ̀nà wọ́n lọ sọ̀rọ̀ títí kò lè mú wọn. Láàbí tó o sì ní ìlà ọ̀nà yìí, wọ́n bá náà àbẹ̀kọ́gbẹ́dá ọ̀sọ̀gbẹ́dá ọ̀sọ̀gbẹ́dá láàmì sọ́ọ́lẹ́hà nínú òkìlóòrùn. ولو شئنا لعليناه ولنفسه هداها ولكن أفضل قول مني فأما أن جعلنا Ìtọ́lọ̀ wíwò ní a ń sàlàyé pàtàkì kí ha sáyà àjẹ́wà Mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọdún ìrìnlẹ̀ àwọn wà láàrin ìlú ìjọra. Ẹni bá wá gbà tànẹ́bì, òun ló ti fi ṣòro ọlọ́mọdé aṣòro ọlọ́mọdé aṣòro èyí òun òye ti ṣòro àyàfi tó ti ṣòro lọ́síwájú pé ìjọba wá lọ ọjà kò kojú owó bèèrè wọn ló ṣòfò ẹni tó lọ sókè ọya tó lọ ọkọ̀ tì máa ìgbàlọ́pọ̀ tó kọjá lọ́kọjá tó wá fún ajú ní ìwòlé ọ̀pọ̀ ìrọ̀rọ̀ bá gbogbo ìná ìlúgà nínú oòrùn àwọn ìrọ̀lọ́ ọkọ̀ ní ibẹ̀ níbẹ̀ òrójú owó lè lè ó ṣòwò ó tajà ó pojú owó ó ṣe wé torí owó tó ta ní ó lè padà sọ bí ìṣòro ní àmọ́ àgbójú owó àrẹ́rẹ́ ìfọ́rọ̀ kékeré ìpínlẹ̀ nìyẹn jẹ́ òṣèlú ọlọ́pàá ọ̀gbẹ́ yóò burú fún wọn lẹ́ni wípé wọ́n wà sọ wípé yára ìtàgé tó ń tó ìrọ́bà wọ́n yà kúrò ní káàkiri yára ìtàgé tó ń tó ìrọ́bà ìdíkẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ onígbẹ́gbà gbogbo ẹ̀dá ní òdìdè àfẹ́rúnlú àti ìlú. Ní gbangba àdájọ́, pàdídà òmì bá ní ọ̀ tó bá ti lọ́gbẹ̀ ìgbèrè ló bá ti rẹ̀ àwọn ìṣọ́lẹ̀ àwọn òṣèré bàbá ti sọ wípé ẹ á gbé yìí dìde wọ́n wá ní àìgbáàkù náà ìgbọ̀ mẹ́rin náà ìwọ̀n tí bàbá ń lò ní ìgbà ìyá ọmọdé Kúnú jẹ́ àdídá ìjárọ̀ tán àwọn àdídá. Kúnú ìjárọ̀ tán àwọn àdídá fúra olówà. Ṣọ́rọ̀ tó lè tọ́ wá síta. Ṣọ́rọ̀ lò mí lọ́wọ́ máa rò wípé bẹ́ẹ̀ bá ti bú èyàn ti já nìkan ní ìkò ní sí bẹ́ẹ̀ ṣe máa ti wáyà rẹ̀ ṣúra nínú ṣàtẹ̀sí àyà 50 wọ́n lọ wọ́n lé òjú kúrá lọ́wọ́ sí ṣúra kẹtàdínlógún àyà àádọ́ta ń bẹ̀ láàrín kúrọ̀ sí ìṣòro 49 ni ó ti bẹ̀rẹ̀ wà kọ́lú àìdára Àwọn ìrìnlẹ̀ àwọn ìrìnlẹ̀

àìná sẹ́nígbà náà ní àwa lánàjẹ ọ̀rọ̀dún àwọ̀jẹ àtẹ́dìdé bí àtẹ́dìdé ní kí ni kọ́líkọ́n jàdídá ní ẹ̀dá tuntun torí bá bá ti jẹ́ agbọ́lẹ̀ ìrọ̀lẹ́ orí wà nígbàlùmọ̀ fúúsù tó ní ẹ̀mí kọ̀ọ̀kan yóò sùpọ̀ máa rá a wà di kọ́míkọ́mí àti ìgbàlódé láti ní ìlọ́lọ́sọ fúlù. Ọlọ́run sọ fún wọn, àwọn aláìsàn kúnú ìdáàrọ̀ ẹ má dé gbogbo tó ti kẹ̀rẹ̀ kẹ̀rẹ̀ tó ti kẹ̀rẹ̀ ẹ lọ tó ń ta ìjọba tó ń become petrified become petrified ti our ará here? ìsìẹ́ ìlú bẹ̀rẹ̀ jẹ́bẹ̀ bí ẹ̀bá lọ sí tẹ́ bá bọ̀ láti ìlọ̀rẹ̀ tí ẹ̀bá dé òru tó bá bẹ́ẹ̀ gbàbẹ̀ lọ ọ̀la tó dájà mú ó rọ̀ lè tiẹ̀ lọ́wọ́ tó bá yà ń ó lọ mí pè lé kó wà òkúta ń ṣùgbọ́n àwọn orí ni wọ́n Ọ̀nà Kùránì sọ pé, become petrified. Àwọn ìlú tọ́lọ̀ ọba parẹ́ tọ́lọ̀ ọ̀pọ̀ àtútọ́tìlẹ̀ àárọ̀ sáàtì ní ẹgbẹ́ ìtòrí ìtútọ́tìlẹ̀ àárọ̀ pàtàkì àtẹ́tẹ̀ sí ìrìnlẹ̀ sílàkèjé ló Kùránì. Àwọn oníwádìí ìjìnlẹ̀ nípa ìtẹ̀báyé àti tó ti kọjá lọ bá pè ní archaeology wọ́n padà lọ rúlẹ̀ rẹ̀ wọ́n bá àwọn ẹ̀dá yẹn tí nǹkan kan ò ní gbé lára wọn àmọ́ wọ́n ti tò kúta wọ́n sọ pé wà pẹ̀lú báyìí wọ́n bá lò ní ìsinúta ààrẹ ẹ̀fẹ̀ rẹ̀ tó kọ́wọ́ yẹn tó kọ́ wọ́n lọ bí tó bí a mú tó wọ́n gbọ́ pẹ̀lú ẹ̀rọ yìí ṣùgbọ́n wọ́n ti tò kúta sínú rẹ̀ ọ̀bí kúrò ìyá ọ̀gbáni àwọn àìsí ẹ̀rọ àbúrò ọ̀bìnrin ẹ̀bá àdílé àwọn ọ̀wọ́ lọ́wọ́ Ọlọ́rin àwọn ọ̀lẹ́sọ̀rọ̀ àgbẹ́jà mi ní mẹ́rẹ́ àkúkúrù bí ìsìnkúrù tó kúrú ìrẹ̀ ẹ̀sọ̀ ìlọ. Bí ìsìnkúrù فسيقولون من يعيدنا من يعيدنا قل الذي خلقنا والأرض من فتح يكون أول الأرض أن يكون دعينا قرآن náà yóò dá ní padà lẹ́ẹ̀kejì. Orin tó ṣòro dá, kò lè ṣòro gbé. Ẹni tá a mọ̀ sí lẹ́ kò lè gba tó wá ṣòro wa. Mo bàbá ẹ̀, àmọ́ yá ẹ̀ sí ni dàda rẹ̀ ẹni tó gba ẹni ìgbìmọ̀. Báwo ọ̀yà lápọ̀ àkọ́kọ́ òun náà ni ó darí padà pápá lórí ìlú Ọjọ́ àìlóòsè ló ń rẹ̀ ìwé ìgbà òun nípa síbẹ̀síbẹ̀ ó pàlàyé ìmọ̀kùnrin obìnrin tí àwọn ọmọ ìgbò jẹ́ láàrín ẹ̀yà Bàbá rẹ̀ tó wò bẹ́ẹ̀rẹ̀ nínú ọjọ́ ìgbà fún ìgbà gbogbo rẹ̀. Yàtọ̀ àwọn ọmọdé àti bá àti àyíká ẹ̀kọ́ ìgbà àti ìgbà àti àjíṣẹ́ ọ̀rọ̀ àti àwọn ọ̀fẹ́ olóòlù bèèrè pé màá mọ́ wà tó dájú ọwọ́ ló tẹ́lẹ̀ sọ́ọ̀tù ìkìyàmù ọlọ́run ní kó mọ̀ béèrè Ọlọ́run

irú àwọn ọ̀rọ̀ yìí náà láàrá inú wọn láàrá wà àwọn jẹ́mọ̀ tí ẹni ayé láyé lọ́rọ̀ yẹ inú wọn náà láàrá wà Ìjọba ayé láyé ọlọ́rọ̀ sí ọlọ́rọ̀ yẹ. Ìmọ̀ nílé ayé lórí bẹ́ẹ̀.

Kí ló pé ní lọ́dún tó rọ̀ sí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìṣàlàyé ọ̀sẹ̀ ìgbésẹ̀ nígbà kí ìgbésẹ̀ nígbà kí gbogbo òwúrà mùsùlùmí máa ń bèèrè lọ́kọ́nà pẹ̀lú tó wá lè pẹ̀lú ìgbésẹ̀ fún ọ̀sẹ̀ ọlọ́dẹ̀ ara ìgbó ìgbésẹ̀ ẹ̀rẹ̀ bá dọ̀rọ̀ ẹ̀rẹ̀ tó kó wọ́n jà á kú ló sọ́lẹ̀ lè kí wọ́n jà á sọ̀rọ̀ fún wọn. Kó sí làwa nílé àṣù wí, ìtọ́lọ́run òwú àwọn ọmọ bẹ́ẹ̀. Ìtàlẹ̀ tí ó ṣe lálàyé wà á tó sálàyé ẹ̀ àti àtàlẹ̀ ẹ̀rọ ẹ̀rọ wà bẹ́ẹ̀. Torí náà, mẹ́tùwà Màhámà, ìdí ẹ̀ ló jẹ́ ká gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́líyé olójẹ́ ká mọ̀. Láti mọ ìfẹ́ yàtọ̀ ojú ọ̀nà sẹ́sẹ̀ ìfẹ́ ní owó àwọn ọ̀rẹ́ wọn máa ń lọ Báwọn afá ti ṣàlàyé ẹ̀ àwọn afẹ́ ìlú. Wọ́n ti ní ìfẹ́ ń jẹ́ ẹ̀rọ ti sọ̀rọ̀ lọ àti tí ẹ kò ní àti ìdìbò wá bẹ̀rẹ̀ nígbà ẹ̀fẹ́ sùn ní ó ní ìgbẹ̀lẹ́gbà ṣùgbọ́n táwọn ìyá bá fẹ́ ṣe ń gbá náà wọ́n máa ń yà sí inú ìgbẹ́ ìyẹnú ìgbóyú ó lọ ṣúgbẹ́ alájọ́lùgbẹ́ yàgbẹ́ ẹ̀lẹ́gbẹ́ yàgbẹ́ ìgbẹ́ lọ́rọ̀ ṣú kẹ́rẹ́kẹ́rẹ́ tó bá ti ìjẹ́ bá ti gbé Orí ìyára làlọ́ wà ní. Wọ́n fi di sẹ́ńtì bákan wá sí ọ̀tá àgbègbè tó lọ ẹ̀yẹ ń bèèrè rẹ̀. Báyọ̀ bá dá lórí àgbẹ̀wò àgbègbè lọ àgbègbè kí ní ìlànà ti dáwọ̀ ọ̀pọ̀ alẹ́kọ̀ọ́dáyé ló ń lọ sí àpá ṣé kò lè ní sára sí ẹ̀rọ. Olè ní ìwà lè fi ìfẹ́ni owó wà ẹ̀mí òkú ẹ̀rọ ẹ̀dá ìṣàgbékòó ìlú ìlú tó bá fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́pàá àwọn àmẹ́rí àtọwọ̀ sí àti ọlọ́run tó ń ṣe láti Ìjọba ọmọ náà bá àtàwọn ọmọdé rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn ọmọ àwọn àjọyọ̀ náà lò wọ́n. Ó má dà wọ́n ló lé àwọn ọmọ ìlú. Ó kárí gbogbo ìlú àgbàlá ayé tó lọ wà náà lẹ́yìn ilé àti àwọn ibi ìtọ́lá àti ìtọ́lá tó bá gbogbo ìlà ìbẹ̀rẹ̀ ìṣe tó gbé ọ̀sán àwọn ayélu bàbá ìṣòro lọ́nà bàbá ọ̀gá wọ́n á yẹ kí wọ́n ká wọn tó bá ọ̀sán wọn ní kí ẹ̀ gbé alákùnrin ayélujára aláwọ̀ alábìyà ọlọ́run àánú ọlọ́run ọ̀rọ̀ ààrẹ pẹ̀lú ìyàwó ẹ̀jẹ̀ sáré ìjábọ̀ láyé náà wọ́n bá fi wà sí i ọ̀nà irú kí bí kí àkópa ju àbá àwọn àwọn àgbẹ̀gbẹ̀ ilé ìlú máa ń ṣe olóògbé ọ̀rọ̀ yìí. Táwọn èèyàn ti lọ ń bá ọ̀gá yìí nílẹ̀ Yorùbá. Àwọn ọ̀gá kan fi Yorùbá àájà òlérè ẹ̀dùnkẹ́ ìlú wa nílẹ̀. Àwọn ọ̀gá ló ti wà àájà òlérè Yorùbá. Tó bá lọ sí ìṣèlú ìlera. Ó ti lé ti ń kú. Ó lélẹ̀ pápá láàárín ọjọ́ ìwé kí ni ń sọ. Ó lè yá ọ bá bíbí ọtí àtọ́kù bíbí ìgbésí ìgbésí ètò àmọ́ kò kó dàpọ̀ jẹ́ nínú owó rẹ̀. Kò ní àlámà lè ayé. Kò tó ní lọ Amẹ́ríkà ẹni kan ní ìlú lọ́jọ́ ìgbà ọ̀wọ́ lọ́jọ́ ìgbà àgbàlámà rẹ̀ tó fẹ́ẹ́ ní ọ̀gá. Wọ́n ní nípa wọ́n ní ìlú ọ̀gá ọ̀gbọ́ kò wá lọ́jà mí lọ́wọ́ ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ lọ́jà àgbàlámà rẹ̀ tó fi àti ìwà ètò àgbọ̀jà. Kí ni gbogbo ayé ni kó o lọ Jerusalem àwọn shalom àlèmùsùn tó dàbí ọ̀yọ́ àwọn aṣọ àwọn ìlànà sọ báwọn sọ fún bá ń ṣe ọkọ ọba àwọn ẹgbẹ́ ìlú shalom pàlàbà ẹ̀ẹ́dì tó ti sí ìṣẹ́ tó pè ní ìjà fúláwọ́ lẹ́gbẹ̀ẹ́ tó ti sí My people. you know, Ìjọba bá ti di ti ìgbàgbà sí ní èdè. Tó bá dára sí sí. got ti tẹ̀lé ìgbàgbà ìgbàgbà ọ̀nà náà lẹ́yìn ní kejì náà. Àwọn ọmọ mẹ́rin. Àbí wọ́n yà pé ṣé dárí ìṣúkú wọlé tó wọ́wọ́ wà. Wọ́n ti dèrú Adam sí Sálámù ìlú Pàfẹ́. Lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ ìlú lọ́fẹ̀ẹ́ Sálámù ìlú títí ìtàlẹ́rí kò tẹ́ bí rí bẹ́ẹ̀ nígbà tó tẹ́ bí bẹ́ẹ̀ nígbà pátá wà bá dáadáa náà tó dá tó tó bẹ́ẹ̀ ní sí ájá náà wà ní wá tù bí ní owó èyí ó wà ní ọ̀rán sọ́rọ̀kùn náà kábí bàbá wọn bá ń fáyé sí wí pé èé ṣe tó òkò nígbà tó Ọlọ́run tó sàlàyé pàtó dáadáa ó lè pàtó ní ìdìbò ó ní tó bẹ́ẹ̀ ní ìdìbò ara. Nígbà tó lọ dáadáa mọ̀ náà tó sí ẹ̀mí ti dára nìyẹn òkú rẹ̀ sí. Bàbá ìlú ṣé àtàlẹ́ lẹ́yìn òkú rẹ̀ sí. Àlẹ́ sàlàyé fún wa, ọlọ́run wá tó wá lábẹ́ tó lọ sí àwọn mọ̀lẹ́yìn àkàtà. tọ́lọ́wọ́ tí wọ́n bá fi ọ̀lẹ́ ibi láti ayé láyé wọn ò bí ìgbàkẹ́ sí lọ́rùn ìpàlánà ó pàlánà tí wọ́n dà ìpàlánà lọ́wọ́ ń tó sọ pé bàbá padà jáde jẹ́nà lóòrè láti fi á ọmọ wàtáyà ti fi àtàlá táàmù ti fi àwọn àjẹ̀mẹ́ ní àtàlá àrẹ́ ìlú فيها سبحانك اللهم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين níjẹta alágbẹ̀rẹ̀ títà àtẹ̀ẹ̀fẹ̀ sí níjẹta ìdílànà omi gbọ́lọ̀ àtàbà wa jọmọ̀ sọ ilé alàáfílélá aláàmìlélá aláàmìlélá ìrọ̀sílẹ̀ aláàmìlélá ọ̀pọ̀ta lẹ́ni ẹ inú ọ̀pọ̀ ní tó lọ́ta bá ń ka ayé ọ̀rọ̀ àdúgbò jẹ́lì má ti ṣàádà ọlọ́ọ̀ọ́fà jẹ́gbótẹ́ ìwà àbìkú jẹ́gbóló ìtókè lẹ́nu wa láìlà ìlàlọ́ Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah, Rabbil alamin. Ẹgbẹ́ àyíká sọ pé òṣè súnmà ṣùgbọ́n jẹ́ àlàyé wọn nìyẹn sáláàdì ìṣẹ̀lẹ̀ wọn kò lè sọ̀rọ̀ ẹ̀. Wọ́n yẹ kí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀. Sọ̀tọ̀rí náà gbọ́dọ̀ kó bára náà rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ ìlú tó bára náà kò ṣe àlẹ́ ìṣẹ̀lẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ òkú sí sálámà tí wọ́n fẹ́ kí wọ́n ẹ̀ ló ti nínú ní ogun ẹ̀fà àwọn mẹ́lẹ̀ ti fẹ́ àwọn ọ̀nà àwọn tó bá kọjá bíldì tó lò ní pápátá tó lọ sí ó láàrín jọ níbi tó tún kọjá ìrí gbogbo nǹkan bíbí ni lọ́dà rẹ̀ tí ó sọ sálámà ó dáhùn ẹlẹ́gbẹ̀ẹ́ ìrọ̀ ni àwọn èèyàn wá ti lọ bẹ̀ wọ́n dé wọ́n sálámà bẹ̀ wọ́n dáhùn àwọn ọmọ mọ́ta láti bẹ̀ àbá Scandinavian country èdè ní sweden èdè ní norway àwọn èèyàn wá sí mẹ́ta láti rẹ̀ àgbàsíta greenland ọmọ ìmọ̀pá ọlọ́dàálẹ̀ láti àwọn alága oníṣẹ́ òkú ìyẹ́wà ẹgbẹ́ báyà rẹ̀ tó agúléèdè agúléèdè ilẹ̀ òkú ìṣúgbàdá báyà rẹ̀ tó kò lẹ́gbà ẹni ọlọ́wọ́ ọ̀pọ̀ á ní orí orí àwọn ọ̀pọ̀ ayọ̀ ẹgbà báyà ní Àmọ́gbà ọgbà láwọn tí wọ́n tí wọ́n tí wọ́n àgbàlábà lè wò ẹni tí ń wò lọ́wọ́ yóò wà pé ọ̀rẹ́ ìlú àgbà àjọ́ àjọ́ ṣe fún owó tó wá ti wá látọ̀dọ̀ ọmọ òwe Gbogbo ẹgbẹ́ ti dá lápapọ̀ sí ọlọ́run kò lè máa láì lọ fún. Ó tún kù gbọ́dọ̀, àmọ́ ti dá pẹ̀lú ẹ̀rọ tó bá tó sábà nù ní ìgbẹ́ wá sí ẹ̀yọ̀ wá sí gbogbo ẹ̀ sí bẹ̀rẹ̀. Ilẹ̀ Yorùbá yìí ló ń bẹ̀rẹ̀, ó ló ń kọ̀ sí ìlú Bàbá ti ẹ̀ka wó, a tún máa ń bẹ̀rẹ̀.

ọ̀dọ̀ sáfà ló lákòókò níbo la ti bá ọ̀dọ̀ sáfà. Nígbà ó fi yé wa bẹ́ẹ̀, ó lẹ́ ẹ̀rọ wà ìjábọ̀ ẹ̀kọ́ wa lẹ́nu jẹ́ wọn fẹ́ ẹ̀kọ́ wọn ní ìbádùgbẹ́ òṣèlú fún wa kí àmọ́kò ilẹ̀ lọ́yọ̀ ní ìgbàtẹ́sìn wá síbẹ̀ yóò ọ̀rọ̀ nígbà ẹ̀ẹ́dìdà ọ̀tábà àwọn àtàbà náà tó kàn wò ṣe ń pé ìjọ̀gbó ìyá rẹ̀ pápá ní ilé ìpínlẹ̀ ilẹ̀ pápá ní ilé ìgbàtú aláàbẹ̀ lọ́yọ̀ tó bá jù ìjọmọ̀ ọ̀rẹ́yẹ̀ ni wọ́n ní ẹlọ pé rẹ̀ wá nílẹ̀ wọn ọ̀yọ́ àwọn lọ sí ọmọ bá tẹ́ ẹ̀kọ́ orí àpá àpá àwọn

abẹ́nu ti pẹ́ kánò òkè lọ́dọ̀ lápá orí pé tàbí àdájúgbò mẹ́sìn wọ kánò tàbí àkọ́kùnkẹ́ ọdún ẹ̀sọ́ pẹ̀lú láwọn ìṣẹ́jọ lẹ́yìn àwọn ìlókùn ìsìláàmù wọ kánò ìgbéré sí ìlókùn ìsìláàmù wọ nàìjíríà tàbí àkọ́kùnkẹ́ Láàmù ti wà Nàìjíríà bá ti ojú àwọn ọmọlẹ́yìn ànábì. Àwọn àpá ńlá ti wá Nàìjíríà àwọn àlùmọ̀ gírí àwọn ìmọ̀mù sọ Yúdí, Yúdí, ọjọ́ akọ́rẹ̀ èèyàn kí ó Nàìjíríà. Ó ní òyà àwọn ìtọ́jọ́ máa dọ̀rọ̀ tókótó. Torí pé àwọn tí wọ́n já àwọn àpá àtàbí ọ̀rùn sáàbì sábìkù sábìkì sàdìní sábìkù sábìkì sábìkì àwọn ti kọ́ wọn tí ó ń bẹ̀. lọ́mùsùn tí ò débi àlùwẹ̀bí ni wọn ò débi ṣùgbọ́n wọ́n wá láti tùmbútù ní mẹ́lì nítorí màtà mọ́ta tó kọ́ jáàmì àtẹ́sẹ̀ ilẹ̀ ṣíkàpẹ̀ ní sàkóòrè tó tó kọ́ sí ilẹ̀ tùmbútù ní àwọn àpọ́rẹ̀ lára láyé láti bẹ̀ ni wọ́n gbà wọ nàìjíríà tẹ́lú pé fáwọn èèyàn ń kéwú Láti ọ̀rọ̀ ìlú ń tẹ́kọ̀ọ́ lórí yára àti yára àti ìsàmígbọ̀. Ẹ̀yà tó ń lọ́wọ́ orí àwà ayàrá ìkọkànlé ní àádọ́ta ayàrá ìwà tó wà nílẹ̀ ló ti pàtàkì ọba tó yẹ kí mùsùlùmí ọmọ ọwọ́ ọ̀rá ìgbẹ́ ọ̀gá àgbà wọ́n ti gba wúrà lọ́wọ́ èèyàn bá pè ní góòlù tí wọ́n fi lọ. Wọ́n tó bá ń mọ ẹgbẹ́ òkà mú oríwọ̀ ẹ̀ ọ̀rọ̀ ìyá bá wọn. Gbogbo kan mùsùlùmí máa ṣùgbọ́n àbúgbàpò. Lẹ́lómi bá jókòó tí ń sọ̀rọ̀ àwọn ìwọ̀n ìwọ̀n

Báàmù sí ní gbogbo ilé ìdí wà, jọba tí wọ́n sọ bá ní àpò ìdájọ́ ìwà tó kìí ìgbàgbà fóòmù máa yẹ sọ́rọ̀. Ìmájí ló sọ, àpìpàmọ́ sọ ọkùn sọ. À ní sọ yóò kú sí, àwọn olóyè tó wà náà pípa sọ ní tó kúrú

tí ò dàrú láwùjọ tó ní. Ìsáàmù ìgbà nínú débi nu tí mọ̀ náà jẹ́ ní òní wáyé lọ́lẹ́yìn àdúrà Mùhàmmad. Láàárẹ̀ èmi ìsìn kò lẹ́yìn tí wọ́n fi tó sọ méjì àmì ọmọ ọwọ́ gbogbo ní olóòtú ìwé ìgbẹ̀dà ó làwọn ẹni lọ́kọ́gbà àwọn oníròyìn ní ọwọ́ akọ́ lọ́kọ́ fi lọ́dọ̀ àwọn Àwọn ọlọ́wọ́ ṣẹ́kù sáàmì bàálì ìjọ ìtàz bàálì ìjọ àwọn tó tó lè lẹ́kọ̀ọ́ ní àwọn pẹ́jáde ṣé kìí sáré ìjẹ́ ní àwọn olùfilọ́sọ́fì ìmọ̀ àwọn oníjọba parí òye tó ní máa yà sáàjì ilé ìtẹ̀bí ẹ tọ́pọ̀ rẹ̀ wá sí tẹ́lẹ̀ tó tó máa káyè oníkù káàkà sí filọ́sọ́fì wà láyà tó fi rí àlùbàdì ọ̀dẹ̀ òkèlè tẹ́kùtù ayé rẹ̀ jẹ́ nù ní tó sọ ọmọ ọlọ́pọ̀ sí ìmáyá lórí ihe ẹ̀ẹ́sàn náà abu hassan ali nẹ́gáwí tàbí ó báyé wọn jẹ́ ó lọ́wọ́ dàbí àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ṣùgbọ́n kò inú ọgbà wọn ti UK náà òfin ìlú wọn ni wọ́n lò ní Nàìjíríà ní ìsìnlẹ̀ bá wà ní Nàìjíríà bá ti ní London nínú ẹ́bàtì ní òfin Nàìjíríà wọ́n máa lò tó ẹni ní kábẹ̀ wọ́n tẹ̀lẹ̀ kálò òfin tẹ́lẹ̀ owó òlú ó ní bẹ́ẹ̀ lọ́rọ̀ ìlọ́sọ́fà yìí àwọn nìkan mọ́ àrin ara wọn ni wọ́n gbọ́ra wọn ilé ìpùsẹ̀ tó bá tó gbọ́ wọn ilé kí wọ́n làpá ní wọn They are just in the sanctuary, doing work.

tí wọ́n bá ti túmọ̀ ní olórí líle àwọn ọmọ ọdún sílẹ̀ yìí lọ. Ẹ bá ti gba olórí líle kò tí ó lè lẹ́kọ̀ọ́ ikọ̀ yìí kò lè ṣe láyé. Lọ́sà Ayà ti ṣíwájú. Ọlọ́pàá ní ìjọba ń sọ́ọ̀tù náà bá wà ní ìlú láti sọ̀rọ̀ ìlú ayé ní oṣù ìtọ́jú ọdún. Àwọn òfin láti rí sí ìwọ́n ìwọ́n

ẹni ọlọ́run ní alábẹ́yìí àwọn nǹkan míì tó bá yọ tó yàtọ̀ lọ́wọ́ ẹmọ́bẹ̀yìí wọn tó bá jí àárọ̀ ètò ara mi tó bá dọ̀gbọ́n ètò ara mi tó bá dọ̀lẹ́ ètò ara mi tó bá dòwú ètò ara mi kí ló kú ké ọ̀rọ̀ ọlọ́run ké yẹ ẹni ojúmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọgbọ́n wá ṣe ké ní ojú àpọ̀ ìjẹ́ ọlọ́run ní sáàmù ìlú. Láti máa tó lọ ní ìyá ìrẹ̀rù ìyá ọ̀rọ̀ ló ti láti lórí ẹ̀ pàtàkì ìgbòho àti ìlà ọlọ́pàá ní Kúlù àlùfáwọ̀. Kúlù láyé ìtawọ́ ìtàkùnrin àbíjà ìlà ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ ونحن نتربص بكم أن يصيبهم الله بعذاب من عنده أو يهدينا فتربصوا إنا معكم متربصون Surah 9 ayat 7 Surah 11 ayat 9 adalah surah yang pertama

láti ní ìbáwọ̀ tó ti mú láti ìdílé tó ń ọwọ́ láti ìwà ìmọ̀ ìgbé nínú kéèyàn bára balẹ̀ ní ọ̀rọ̀ ìgbé balẹ̀ láti àti ìjẹ́. Gbogbo ẹni tí bá ń bára balẹ̀ ìwé ìwọ́sẹ̀ sí ìgbà ọkọ̀ òun yóò máa ń ó ní bí wọ́n ti wà á yọ ìṣẹ̀lẹ̀ pípa sí ìlọ. Tá a bá dá owó tá a kọ́ sí i. Tá a kọ ìlú ọ̀rọ̀ àkókò ọ̀rọ̀ àárín àwọn ènìyàn ẹ̀rọ wípé ààyà jẹ́ ẹgbẹ́ tó jẹ́ àwọn ààyà yẹn tó tẹ̀lé ra lọ lọ́sí ìpínlẹ̀ ẹlẹ́fẹ́. Àwọn tí wàá mọ̀ wọ́n ti ẹsẹ̀ tí ní orí kẹta ẹsẹ̀ tí ní ẹsẹ̀ ẹsẹ̀ tó tó tẹ̀lé lo lórí pé ipá náà ló sọ pé pa káwọn wọn ní Ìgbà yà ni a

ó bá ti bẹ̀rẹ̀ ayà tó ga ìgbà ní àlùmí dáadáa tí ó bẹ̀rẹ̀ tó ti wọ́rọ̀ ọ̀tọ̀ mo ti sọ bí kò sí ẹ sàlẹ̀ ọlọ́run tó ó nà bẹ̀rẹ̀ rẹ̀ kò sí bẹ̀rẹ̀ kó ló ti bẹ̀rẹ̀ òfin ẹ̀ kò sí lópin torí náà ọlọ́run kò lópin ọlọ́run wa ń sọ fún àwọn ọmọdé ti di ọdún fún ọdún ẹ̀rọ àti àlùmí كل فتنه تشفى ايضا تدعون بها وتنتهي تشفى المسلمين الى يشفعوا Ìjẹ́bí àyàfí ọ̀kan nínú dáadáa méjì, bàbá rẹ̀ lọ sí ọdún sáàpù ìlú, sáàpù ẹni tó lọ rẹ̀. Púpọ̀ pẹ̀lú òṣèlú rẹ̀ wà ní ìjìbò, léjèèjì orí ìlú, ṣàhádà lóòrùn àwọn òṣìṣẹ́ ọ̀pàá lọ́nà ìlú nínú káàkùkù ṣẹ̀lẹ̀ níbi látàrí ọmọ ìsílẹ̀. Tàbí nínú àbá àjẹ́jà agbórí wá sílé. Ìjọ́ tó lè ṣẹlẹ̀ tẹ́lá láti orí omi. Láyà mẹ́wàá ní ìrànlẹ̀ àwọn tó káàkùn ọdún mọ́lá wò lẹ́sí. Ọlọ́run ní ìkúlẹ̀ ìta ọdún tó lè ṣ Ìlú ẹ̀rọ àwọn kan pé ìjọba arúgbó nílé sí káàkiri sílẹ̀ wọ́n ti àwọn sílẹ̀ àwọn tó ní má. Tó ti báwọn ìyá ní ìjẹ́ ìjẹ́ káàkiri nígbà tẹ́ ń jẹ sóyà ní tí ń sọ̀rọ̀ ìjà lẹ́yìn ẹni tó fẹ́ ni wọ́n ní ìbáyé ní ọ̀rọ̀ tó ń ti lọ rẹ̀ owó tó lọ́wọ́ àmáyé. Kò lẹ́yìn kò ní ní kò ní ní o, kò láì gba ẹjọ́ tó ń lọ àbá ìjọ tó ń lọ tó ń kó bá tó ń fi ìlú rẹ̀ lórí lọ wọ́n ní ẹjọ́ tó ń lọ sí ìjọba lórí. lọ́wọ́ tó lọ tó lọ tó lọ ọlọ́wọ́ bá ní àpòṣìṣù àtúlákùnlá bá Thank you.

ونحن نتوفر منهم أن يصيبهم الله بعذاب من عنده أولا نريد تتوقع فيهم على الربا من أن الله بعذاب من عنده فالله أكبر يوم يجعل الله Àwọn aláàfin lè rí pẹ̀lú ní àwọn ọ̀pọ̀lọpọ̀ olóòṣèlú, ní bọ́lọ̀ tí jọ́lọ̀ tí ó máa wọ̀ ṣùgbọ́n ní kí ni ní ìjẹ́ àtúrúmù wọn. Lórí gbogbo, ọgbà àwọn ọ̀pàá jọ́nà ilé tó ṣiṣẹ́ gbogbo ìrìnàjí wọn àwọn olójá sí àmẹ́bì lógbò orí ọlọ́pàá àríwá àríwá ìpá lógbò orí àmẹ́bì wọn mọ́ká gbogbo ìrìnàjí lẹ́gbẹ̀ẹ́ lógbò kò tó wọ́lá nù Wọ́n ń sọ lọ́wọ́ fún ìdára ní àpò وزهد البحث إن البحث لكان Ọlọ́run kò wá ní ààbò tó dá púpọ̀ pẹ̀lú ọmọ àwọn àwọn ìdígbà tó kéèwọ́n àwọn ìwọ̀n tó hàn. nínú ààyà rí ọlọ́run ọba gbọ́ àti kàmọ́ ìlú tó sí àwọn òbí ọlọ́run ní òdòdó tó fa ọmọ àti ọ̀pọ̀ ó pààyàn kó wá fọ ọmọ lórí ọmọ pátápátá àdámọ̀ lọ àdámọ̀ pa ní lè when the head is up what happens to the body is the water Bàbúkú rà ní ilé gbogbo ìwà ló Bàbá mi yá dábọ́ sí ìlà ní ilé ìjọ àwọn ìdílé náà. Wọ́n ní pẹ́lú bàbá yìí ò kà á. Ṣé ìwé ìwà ń lò olóògùn onímọ̀ tó ga wa? Wọ́n ń jẹ kí n ṣe onímọ̀. Àwọn tí èdè onímọ̀ bá wa wá wò nínú. Ọ̀gá ìfọ́fẹ́ kò láti ṣe ìṣègùn wọlé. Ẹnìkan kí ni nàìjíríà wọ́n ṣe ní pátámì sáàtì ní uk wọ́n ṣe ní us wọ́n ṣe white house ló ń jẹ láwọn ìdílé tó máa ń jẹ àwọn máṣe. بل نقول بالحق على بل نقول بالحق على الباطل فيغرقهم فإذا هم سارق ولهم الويل مما تظلمون. Nah, full of argument. قل أنفقوا موتا أو أجرا يتقبل منكم ọlọ́run ní ọmọ ọ̀run áńkù ẹ̀nàwó pẹ̀lú ọwọ́ àwùdáríwán ẹgbẹ́ ẹ̀bọ̀ ẹ̀yà àánú àbí ẹ̀fà ìpìlọ̀ láti iná àbí ẹ̀nà pẹ̀lú òdò àbẹ́ ẹ̀nà pẹ̀lú ó rí wá pẹ̀lú ní tí ọlọ́pọ̀. Lẹ́yìn tí ó dáwọ́ bẹ̀rẹ̀ ìrìnkún. Wọ́n ní ìgbàgbọ́ bára lẹ́yìn tó lọ ó bẹ̀rẹ̀ náà fẹ́ẹ̀sì ọlọ́pọ̀ ní ìyàwó. Tó ní pé ìfẹ́ ẹ̀náwó ti ẹ̀rẹ̀ lágbó. Àwọn mùnáfíì ti lè wò. Àwọn mùnáfíì ti lè wò. Lórí mùnáfíì ti pọ̀ ọ̀rọ̀ tó ní Tó bá ó dẹ̀ ní ọ̀lẹ́ báyìí ní ìlú bẹ́ẹ̀. Àánú iná wọn ní kúrú ní ẹsẹ̀ mẹ́ta. Àwọn àánú ọmọ oṣù Nàìjíríà wọ́n dà gẹ́gẹ́ bí ibi pààrùn-sí pààrùn lẹ́gbẹ̀ẹ́ ilé báyìí tí kan ti jẹ́ bí ilé pàápàá tó owó rẹ̀ ń wò kò sí máa ọ̀nà sọ wọ́n lè rójú rẹ̀ lóṣù nínú ìwọ̀n tí ń fi kò ní kíkà sọ̀rọ̀ àti. Kò ní wọ́n tí ń fi kò láwọ̀ ẹ̀ bà kẹ́kọ̀ọ́ kò bá. يَشْتَرُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ يحفظون كل خير من عيون الله فمن فلهم المنافي سوى ولا عليه وهو نفسي واحد من والبقاء àwọn àjàkà ti fọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn orí àbájá ìlú lọ onímọ̀ ìlú olùkọ́ akẹ́kẹ́ lé wọn ìpẹ̀lẹ̀ ìlú ìlú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ láti ọjọ́ ìbẹ̀rẹ̀ ìjọba ọmọ ilẹ̀ ìwọ́ta mo sì máa mọ̀ sọ́bẹ̀ ìjọba ó ní pé táyà àjọ wọn láti tú èsì ti bá délé lọ fún abẹ̀rẹ̀ láti bá ń dé àti ibi tá a bá dé sọ pé bá wà ní ibi tá a sọ fún títẹ̀ sí ìyàwó tó lọ́bẹ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n torí pé kù náà fi jílò ọ̀rọ̀ bá sọ yẹn ń bá lára ìwé òòrùn kò wá kò mọ̀ ọ̀nà tó lè gbà tí ó ti ní járọ́ ẹ̀kọ́ máa ń tó àwọn ọlọ́dá tó ẹ̀yìn pẹ̀lú wọn bú rẹ̀ lórí ọ̀pá ìrìn Ìgbàtá àwọn ọmọdé lórí ṣọ́lá, ọmọ òdímọ̀ òdí mẹ́wàá sí ilé, ìgbẹ́láwọ̀ ìgbọ́gbọ́ ọlọ́dún lórí. Bá a ní lọ́pẹ̀ ẹ̀rọ, a máa ti lọ́pẹ̀ ẹ̀rọ máa ń tó òun lórí ìbéèrè lọ́wọ́ ọwọ́, àwọn ìbéèrè rẹ̀. Táwọn òṣèlú rẹ̀ jẹ́ mú ní bí ẹ̀kọ́ mọ́ àti òṣèlú rẹ̀ lọ́pẹ̀ ẹ̀rọ ní bá lọ ìmọ̀ràn tó gbé láti sábà ìgbàlódé ní bàbá kò náà ti fi mu ọ̀gá ti ń ta ìfẹ́ àlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ kò náà tó lọ náà. wọ́n ní yàtọ̀ àkókò ìgbà fọ́yì àti àyè ìgbòho wà sí àbájọ́ tó lọ bá rí. Nínú ilé ẹni sọ̀rọ̀ láti ọ̀rẹ́ kí ní ọgbọ́n ara náà ní ìṣọ́wọ́ òwú olùrẹ́mù láti ṣí ní inú ọ̀rẹ́ ọdún títẹ́sì náà rẹ̀ ṣe ń mọ́ òkè àjò rẹ̀ ní ṣẹ́ ọ̀rẹ́ ọdún bíbí ẹ́ ọlọ́run ọlọ́run ìrìnlú náà ni ó fi kú ọlọ́run ìrìn àkọ́ àti ìwọ̀n wọ́n fẹ́ fi ẹnu ọlọ́ pa iná ọlọ́. Yorùbá náà ti ló ti mú ọ̀rọ̀ ìlọ́ ìlọ́rẹ́ kan ìgbésẹ̀ ìgbọ́dọ̀ òkè máa wá ìlú pẹ̀lú ẹnu wọn afẹ́fẹ́ ìlú wọn. Òṣùpá ọjọ́ kẹrìnlá gbogbo sọ́nà mọ́ ìgbáwájáde gbogbo ọdún bá tó ẹ̀rọ wáyé inú bí òṣùpá ìwọ̀n lálẹ́ tó wá mẹ́rin ó ń fẹ́ ẹgbẹ́ máa wò máa fún ọlọ́run ní ìwé tí kí ní láti máa ń yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n àti ìwé tí ẹ̀ ìwé tí ìgbà ìgbàlẹ̀ ọ̀rọ̀. Wọ́n pàtàkì mọ́lẹ̀ ọlọ́run ó dín kù, wọ́n gbọ́ ọ̀rọ̀ sínú lórí yìí tó pè é. Lọ́dọ̀ ọ̀rọ̀ tó ti wà ní ẹ̀ tó kù sórí. Wọ́n lọ́wọ́ àti ìgbà àti táwọn aláìsàn tó fẹ́ sí ń pọ̀. Wọ́n lẹ̀ ní Pẹ̀lú ìmọ̀ràn àbẹ̀sìlógó ni yóò sì ní ọ̀hú ó bá àti orí àlàájí ìlú ìlú ẹ̀sìn. Wàlọ́kà ní àrùn òṣìṣì báwọn tó ọlọ́run nínú ìyẹ́ta lẹ́yìn máa ń pàdé ìgbàlẹ́ àti ọ̀tún lẹ́gbẹ̀rún. todo cheio de menino. E nunca para que você de parece que está indo, a hora de guardar a que está ali, quando que a roupa para mim, posso guardar, eu sou lá em Dia, ao sou lá em Dia, o ser humano, nígbà tó lọ ìlú kọ́ lọ́bí àwọn àìsí tó ga ní orúkọ lẹ́nu nípa kejì tó tẹ̀lé ní àlọ́bí. Bàbá àti jáde wáyé àbúrá ti jáde lọ. Lẹ́yìn tí àbúrá ti tó lọ ó lọ, ìgbà náà ni bá fọwọ́jà rẹ̀ léde orúkọ lẹ́nu. Àwọn ọmọ Mùsùlùmí ṣáájú ẹni tó ṣáájú wọn jọ náà, òun ni Mu'awiya fún àti Sùfìyàrá. Àwọn ará Jerúsálẹ̀ wá ní kókó ọ̀dọ́ àwọn àkọ̀bí tó lè lọ́wọ́ ẹ̀kọ́ lórí níwà àwọn àwọn ẹ̀kọ́ ogun. Wọ́n wá ránṣẹ́ sí Rómàrà, Bọ́nà Lọ́kọ̀, nípo ní Mẹ̀sínà Jọ́nà, wọ́n bọ́ tó wà láàrin Rómà àti ẹgbẹ́ ìjọ ní pé báwọn bá ti rí jẹ́ òun ó sọ kalẹ̀ ẹ̀rú náà ó kù. Jẹ́má tó ti rí jẹ́ ẹ̀rú ó sọ kalẹ̀ wọ́n mọ̀ ó tún kù ẹ̀rọ àwọn olóyè àwọn òṣìṣẹ́ Rómà. Ìgbà tó wọ́n fẹ́ wọ́n ti ń tọ́lẹ̀ ìmọ̀ṣẹ̀lẹ̀ ó lọ ọwọ́ sẹ́ẹ̀kù tó tó mẹ́rin láti gun àwọn tàbí àwọn àwọn wọ́n ti kẹ́kọ̀ọ́ àwọn àdájọ́ ọ̀hún. Wọ́n sọ pé olórí olórí àwọn olópa ogun ẹrú jẹ́rù lókun yẹn wọn àwọn òkúkọ́ ọdún

sí nàìjíríà ní túnmọ̀ òwúrò tí èdè tó wù ọbẹ̀ ọmọ ọjọ́ aṣíbílẹ̀ ẹwọ àánú Ọ̀tún nínú àwọn àlùfà ṣọ́ọ̀ṣì nílẹ̀ ní Sinagọ́, ó wá ń pè fún náà wípé kó tí ó wà láwọn ọmọ ẹni wọn tó wá oòrùn tó fẹ́ dáwọn tó fẹ́ sí àpè láti dàmọ́lá lẹ́lù.

kasancewa da ya kuma ce a mabawar tuttura a cikin suna sai ka alimarci a wani ne ko a dabaru to wata ní ìjà ọlọ́rọ̀ yìí oríjọ ní jẹ́ ní olùkójúlẹ̀ ya pa àṣẹ ọlọ́wọ́ ọba ní wà máa ní àwọn Wọ́n yára ní إلا وهم يعلمون وما منعهم أن تقبل kí ló dé kí ló kí ló fa ìdíwọ́ èé ṣe láti gba ìnáwó wọn lójú ọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ tí tí ó lé lọ́wọ́ tí ó lè ta àwọn òdẹ́mù ọlọ́run ní tí ó bá Ìgbà tí Wọ́n orí ọdún Muhammad sọ́lọ̀ láàrin àti ohun sọ́lọ̀ láàrin ohun ní fàdà láàrin ọ̀sẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. Láàrin ọ̀sẹ̀ àpọ̀ ìrọ̀ nípa ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. Egbò lọ́wọ́ àgbò olè ló ọ̀sà àgbà ọ̀sà àgbà aláàgbà ti ṣe ìdánilẹ́nu fáwọn ẹgbẹ́ wọlé ẹ wọlé ẹ wọ́n ti mú ìmúlẹ̀ báyìí ọ̀sà àgbà tí ó lè tẹ́lọ̀ á mú ìwọ́lọ̀ ìbànújẹ́ ló yà ọba tó gbogbo tó lọ yà ní ìgbàlọ́ rẹ̀ wọ́n yà tó nà sọ̀lá ìbílẹ̀ wọn Ẹni tí wá kí ìgbẹ̀yẹ̀ ìwọ́n ti àwọn àbàtà fẹ́ ti ṣe ìṣe pẹ̀lú òòrùn lórí ẹ̀fẹ́ lára pè ní àṣùbà Thank you. ìmọ̀ lẹ́nu kò ṣe kù. Àwọn ọlọ́pàá ti yóò wà kájáde lóṣù òru. Agbájá tí wọ́n lẹ́yìn pàdé yẹn lọ́wọ́ àtàlọ́lá. Àwọn ìyàwó Ẹ́ Bàtọ́ ti lẹ́yìn tí ó yàrá, ọ̀lá ìṣẹ́ ilé ilé tó jẹ́ náwó yẹn tí wọ́n bá ń ti pẹ̀lú ìjọba àbá ẹ̀sìn ìdákọ̀ ọdún náà lẹ́sìn tó ti kọ́ ọdún ẹ̀rọ yẹn lọ. Sàá aláìsá aláìsá ti máa bàbá wa tó ọdún ẹ̀rọ ìtàbílẹ̀ ọlọ́run ẹ̀sìn ìwọ̀ ẹ̀rọ ìlú ìrẹ̀kẹ́ ìgbẹ̀gbẹ̀. Èyí mọ̀ gbọ́ ẹ̀kọ́ ní ìlú àwọn èèyàn lọ́wọ́ bàbá ọ̀gá mọ̀ ẹ̀dá àwọn àbá náà ti di ìjọba owó tó jọ sí ní sáájú ìlànà àwọn àbá àgbọ́jọ ìlànà ẹ̀kọ́ owó rẹ̀ tó owó sọ̀rọ̀ ní tó bá ti dáàbọ̀ ẹ̀rọ ìlànà àwọn àbá wa

àwọn èyí tó ń ṣe ní tó ti kú tó kú olùwà bí ọ̀rẹ́ ṣe ti bí ọ̀rẹ́ Àwọn ẹ̀ṣin tó ti kú, kí ni ìpàrẹ́ ìṣòkùnkú? Ìrẹ̀mọ́ ìgbà ọ̀fẹ́ wá.

Ẹ̀ta òkú. Ẹ̀yà ẹ̀yà bá agbọ́lẹ̀ ní ìlò ẹ̀lẹ́kọ́. Ìmọ̀ àwọn àwọn yóò ní ìpòjú nípa ẹgbẹ́ ọ̀rọ̀ àtò ni ó sì lẹ̀ gbogbo tó wá ń lé ọ̀rọ̀ tó kó ní mẹ́ta fún yàpá. Lágbó ẹwà wọ mẹ́ta fún gbogbo ẹ̀ ló ti kú. Àwọn èèyàn sì fi gbogbo ṣùgbọ́n àpá. Àdúgbò àpapọ̀ àtẹ́rẹ́ ìlànà ìlú ọ̀pọ̀ Gbogbo ìmáàmù wa ní 5,000 naira. Ó ti jọ́ pápò ìjọba ọmọ ní ìsinmi lórí. Ẹgbà ẹgbọ́n mi ní àtàrí ìjọba ní bàtà ìgbà ẹ̀ẹ́dẹ̀ tó rọ̀rọ̀ bá nípa ìrìnàjò ní wọlé lọ. Àwọn èèyàn ti kọ́ fún ní ten thousand. Wọ́n ti bá ní owó tí wọ́n fi wọ́n bá lónìí. Irọ́ kù ní wọ́n pọ̀ bẹ́ẹ̀. Wọ́n láyé ìrùkúrù náà. Ìjà ọ̀hún ní ẹ̀ẹ́dẹ̀ Nígbà tó ti bá fẹ́ kí ìwé ọjọ́ náà mọ̀ lọ́pẹ́ bàbá wa ìmáàmù ẹ̀dàpẹ̀lẹ́ ọ̀sẹ̀ ìmọ̀ rẹ̀ ló bá nínú ìṣe ìlú rẹ̀ twenty five thousand bàbá wa àdáni ẹ̀ ń ṣe wàhálà ìlú yíwá àmọ́ ìmáàmù ti wà ìdáni rẹ̀ lọ́sẹ̀ ìlú rẹ̀ lọ́wọ́ twenty thousand àbá àwọn ọmọ ń kéwò àwọn àtọ́fẹ́ ju ìmáàmù lọ àtọ́fẹ́ ju àdáni àmọ́ wàhálà yìí pọ̀ twenty five thousand. Wọ́n bẹ́ẹ̀, bàbá ìmáàmù lè gbé ẹwà lóòdì owó lóbi lóbi tó sọ ọmọ ẹ̀ lọ sí wọn bá a lè. Ẹ̀ẹ́dì ọba tí láwà ló kà ní lọ́pọ̀ ìdánwò ìjọba ìjọba ìjọba. Òun àwọn apá àti owó tí náà ní gbangba ó dá ọmọ púpọ̀ pẹ̀lú àníyàn pé afẹ́ká bòlù ìlú òun náà. Owó ti lákùnrin ẹ̀rọ ìṣòro, àmọ́ kò ní ẹ̀rọ lójú ọ̀dọ̀ lọ́wọ́. Ẹ̀wọ̀n ìyàrá ìwòrò lọ́jà. Báyìí tó wà ní àwọn arun, ó ṣe ìrìnàmọ́ ìgbésẹ́mọ́ ìlúpẹ̀ kí ó kí ó sì ọkùnlé àwọn iṣẹ́ àwọn tó ti gbogbo ẹ̀. Wọ́n máa ní ẹgbọ́n ti ẹ̀ ìròyìn olóṣù 500 naira. Alábọ́dà wa.

ẹ̀rọ ọgbà ẹ̀rọ àgbàgbà ń kó ẹ̀rọ ìjọba ní àwọn ìṣe ìlà òru. Ìjọba bá ń ṣe lọ́sì tó lákọ̀ owó kẹ́yìn náà wá sọ̀jálẹ̀. Ó fún owó tí wọ́n ń tún ń jọ̀ ní òkú ọlẹ̀. Owó tí wọ́n máa lọ́kì seven hundred and fifty thousand. Ó ṣí òòrùn ní àwọn tó kọ́ ní ìtúsí òní mú ẹ̀rọ tó fi ṣírò. Kí Àmọ́ pápọ̀ kò ní dá máa kọ̀wé láti rí ni àárín omi gbogbo owó ní ọkọ̀ sí ní àfi ẹni báyìí tó ń lọ ọdún ló fún ọkùnrin rẹ ṣẹ́ẹ̀kì ló bá ń dùn àwọn ẹgbẹ́ ìwé kò yẹ ká lójú ju òṣèlú yẹ ká mọ lọ́dọ̀ yẹ kí gbogbo wa ní ṣẹ́ẹ̀kì òṣèlú tó bá ń dùn tí wọ́n fi hàn jẹ́ẹ̀kì tó bá ti ẹgbẹ́ ìlọ ìwé ìwé ìwé ìwé ìwé máa wọ́n mọ̀ ọ́ pé àwọn ìwé ká lójú ju àti ó kàwé lórí rẹ̀. Ìjọba àbá yìí ṣe wọ̀nyí náà, àbá àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀ka tó ẹ̀ka onímọ̀ tó ṣe ní sẹ́yìn tó lé wà ní ilé òkú wa. Àmọ́ òun rẹ̀ tọ́pọ̀ mu. Owó tó pè wá ní ìyàwó owó náà bá ta kó ìmọ̀ ìjọba five thousand three hundred and twenty naira ní ìlú Gàdáṣíò rẹ̀ sẹ́yìn five thousand three hundred and twenty naira. Àbá wa yọ owó Sanofi, owó Ṣíà owó àwọn mínírààtì lọ́sùn àti mẹ́sàn tó kó lọ́jọ́ àwọn olókùn ó lè owó ló fẹ́ ìgbàlá àkọ́jà lè fẹ́ one thousand two hundred àti òkèèrè bẹ́ẹ̀ tọ́mọ yín ó ọmọ ọmọ àwọn ọmọ ní àwọn ṣẹ́ bá pa àwọn ọmọ ìlú ẹ̀rọ wọ́n fi ra ìpa ní ìlú wọ́n fi ra ìpa ní ìlú Bàbá mi ló kọ̀ọ̀kọ́ rẹ̀ ní àárín. Tó ń tẹ́lẹ̀ wọn tọ́mọ ẹ̀yà fún kò lè lọ síta. Orí káwọn ènìyàn náà tó lọ́mọ títí. Gbogbo owó náà bá kó tó owó lọ́mọ kò lè tó ti bá aṣọ rẹ̀ wà iná tó mẹ́tẹ́ra aṣọ kò lè tó jẹ́ bíbí bíráìtà tó ní olùkọ́wé káwọn òṣèlú rẹ̀ ní kọ́mọ̀bà òṣèlú ọ̀sẹ̀ tó lówó ìyá yóò jẹ́ mú lórí ó ti ṣègbà àkọ́kọ́ ìjẹ́kọ́ mẹ́rin ṣàánú àwọn èèyàn ìjẹ́kọ́ ràn lọ́wọ́ láti òṣèlú àwọn èèyàn lọ́wọ́ mẹ́rin káwọn èèyàn bá wọ́n látọ̀ lórí ọmọdé ọ̀sẹ̀ gbọ́dọ̀ fún àbí ìfẹ̀ṣà màá ní mọ́sálásí. Torí náà, nípa àwọn ọmọ láti fi ọlọ́ lé wa láàárín òbí ìgbóhùn ní ìlà ìwà rúrùn láàárín ìgbóhùn. Àwọn ẹ̀rọ ìgbóhùn yá parẹ́ ẹ̀rọ ìgbóhùn. Wọ́n láti يوم بها في الحياة الدنيا وتزهق أنفسهم Ọlọ́run àwọn ìrọ́bì kí mọ́jọ́ ìyọ́dé ìmọ̀, mọ́jọ́ ìrọ̀lẹ́wọ̀ àwọn àgbèrú tí a máa tí wọ́n ní wà láwọn láti wọ́n wọ́n bá fún ọlọ́mọdé ìnànà ìrìnlò wọn lọ́wọ́ bá pàdé o pẹ̀lú kókó tí a lè mọ̀ lọ́wọ́ ó sì jẹ́ wọn lọ́mọ tó pọ̀ ìkọ́lọ̀ pàdé o ní ìlú a. ìlú a ìlú ìlú ọ̀rọ̀ ìlú náírà pẹ̀lú dúkìá tó mọ̀ ẹ́ ní ṣé àyà ìdílé aláyé pàtàkì àwọn àti ìlú ọ̀rọ̀ ẹ̀mí ó ti pọ̀ nígbà tó lé Ọlọ́run máa tó ń bọ̀ wá lọ́nà àwọn yóò lọ láti tẹ̀síwájú ní ojú òkú ẹ̀yà ìṣàlọ́ sí náà ló ń lo oṣù tẹ́lẹ̀ mọ́ ní Ọlọ́run máa lábọ̀ yọ̀ Tọ́ka ní àwọn ọlọ́run ti wá jẹ, àlẹ́kùn lára ọ̀pọ̀ ìṣẹ́ òkú lásán lè kọ́ mi. Sọ́márì tàbí eréfèé ìṣòbá pèlè eréfèé, òní wọ́n ti mọ́ pèlè ṣó kí ọ̀rọ̀ bá bára wa sọ lónìí.

látara bẹ́ẹ̀ gbogbo wa láti ìlú sí wà mọ̀lẹ́bí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ti pọ̀ ní gbogbo tá a bá fẹ́ ṣe ká ṣe torí ìtọ́lọ́run kágbà pọ̀lọ́ yé sán ìyàn lẹ́nu ká sì má máa jẹ́ alábò sí sẹ́sì ká sì sàbò sí fẹ́mi ara wa ọlọ́run ní ká gbogbo ọmọ táa ó sì máa táa ìtò ní ọlọ́run tó kú fún ọ kò sí

ẹjẹ́ mi ẹjẹ́ mi ẹjẹ́ mi ẹjọ́ mọ̀ bọ́ ẹjẹ́ mi ẹjọ́ mọ̀ bọ́ ẹjẹ́ mi. Béèrè, kí ni màá náà béèrè? Ọwọ́ ìlú dé, ṣe ìbọ̀, ṣe ìdàgbé. Thank you.

Are you sure? This, the take back. Stop. Stop. Yeah, stop.